nígbà náà ni ó fi ìjọba ọ̀run wé àwọn wúńdíá mẹ́wàá tí wọ́n gbé fìtílà wọn láti lọ pàdé ọkọ ìyàwó márùn nínú wọn jẹ́ ọlọ́gbọ́n márùn nínú wọn ni wọ́n jẹ́ aláìgbọ́n àwọn tí wọ́n jẹ́ aláìgbọ́n gbé fìtílà wọn ṣùgbọ́n wọn kò mú epo kankan lọ́wọ́ àwọn ọlọ́gbọ́n mú epo sínú kólòbó lọ́wọ́ pẹ̀lú fìtílà wọn nígbà tí ọkọ ìyàwó pẹ́ gbogbo wọn tòògbé wọ́n sì sùn nígbà tí ó di ọ̀gànjọ́ igbe ta sókè wò ọkọ ìyàwó ń bọ̀ ẹ jáde sóde láti pàdé rẹ̀. nígbà náà ni àwọn wúńdíá sì tají wọ́n tún fìtílà wọn ṣe. àwọn aláìgbọ́n márùn-ún tí kò ní epo rárá bẹ àwọn ọlọ́gbọ́n pé kí wọ́n fún àwọn nínú èyí tí wọ́n ní nítorí fìtílà wọn ń kú lọ. ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n márùn-ún dáhùn pé bẹ́ẹ̀ kọ́ kí ó má bàa ṣe aláìtó fún àwa àti ẹ̀yin ẹ kúkú tọ̀ àwọn tí ń tà á lọ kí ẹ sì rà fún ara yín. ní àsìkò tí wọ́n lọ ra epo tiwọn ni ọkọ ìyàwó dé àwọn wúńdíá tí ó múra tán bá a wọlé sí ibi àsè ìgbéyàwó lẹ́yìn náà a sì ti ilẹ̀kùn ní ìkẹyìn ni àwọn wúńdíá márùn-ún ìyókù dé wọ́n wí pé olúwa olúwa ṣílẹ̀kùn fún wa ṣùgbọ́n ọkọ ìyàwó dáhùn pé lóòótọ́ ni mo wí fún yín èmi kò mọ̀ yín rí nítorí náà ẹ máa ṣọ́nà nítorí pé ẹ̀yin kò mọ ọjọ́ tàbí wákàtí tí ọmọ ènìyàn yóò dé. tó fi ìjọba ọ̀run wé ọkùnrin kan tí ó ń lọ sí ìrìn àjò ó pe àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ ó sì kó ohun ìní rẹ̀ fún wọn ó fún ọ̀kan ní tálẹ́ǹtì márùn-ún ó fún èkejì ní tálẹ́ǹtì méjì ó sì fún ẹ̀kẹta ní tálẹ́ǹtì kan ó fún olúkúlùkù gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti mọ ó sì lọ ìrìn àjò tirẹ̀ ọkùnrin tí ó gba tálẹ́ǹtì márùn-ún bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ láti fi owó náà ṣòwò láìpẹ́ ó sì jèrè márùn-ún mìíràn ọkùnrin tí ó gba tálẹ́ǹtì méjì náà fi tirẹ̀ ṣòwò láìpẹ́ ó sì jèrè tálẹ́ǹtì méjì mìíràn ṣùgbọ́n ọkùnrin tí ó gba tálẹ́ǹtì kan ó wa ihò ní ilẹ̀ ó sì bo owó ọ̀gá mọ́ ibẹ̀ lẹ́yìn ọjọ́ pípẹ́ olúwa àwọn ọmọ ọ̀dọ́ dé láti àjò rẹ̀ ó pè wọ́n jọ láti bá wọn ṣírò owó rẹ̀ ọkùnrin tí ó gba tálẹ́ǹtì márùn-ún mú márùn-ún mìíràn padà wá ó wí olúwa ìwọ ti fi tálẹ́ǹtì márùn-ún fún mi mo sì ti jèrè márùn-ún mìíràn pẹ̀lú rẹ̀ olúwa rẹ̀ wí fún un pé o ṣeun ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olótìtọ́ ìwọ ṣe olótìtọ́ nínú ohun díẹ̀ èmi yóò fi ọ́ ṣe olórí ohun púpọ̀ bọ́ sínú ayọ̀ olúwa rẹ èyí tí ó gba tálẹ́ǹtì méjì wípé olúwa ìwọ fún mi ní tálẹ́ǹtì méjì láti lò èmi sì ti jèrè tálẹ́ǹtì méjì mìíràn olúwa rẹ̀ sì wí fún un pé o ṣeun ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olótìtọ́ ìwọ ti jẹ́ olótìtọ́ nínú ohun díẹ̀ èmi yóò fi ọ́ ṣe olórí ohun púpọ̀ ìwọ bọ́ sínú ayọ̀ olúwa rẹ níkẹyìn ọkùnrin tí a fún ní tálẹ́ǹtì kan wá ó wí pé olúwa mo mọ̀ pé òun rorò ènìyàn ni ìwọ ń ṣe ìwọ ń kórè níbi tí ìwọ kò gbìn sí ìwọ ń kójọ níbi tí ìwọ kò hó sí. Si èmi bẹ̀rù mo sì lọ pa tálẹ́ǹtì rẹ mọ́ sínú ilẹ̀ wò ó nǹkan rẹ nìyí ṣùgbọ́n olúwa rẹ̀ dáhùn pé ìwọ ọmọ ọ̀dọ̀ búburú ìwọ mọ̀ pé èmi ń kórè níbi tí èmi kò furugbìn sí èmi sì ń kójọ níbi tí èmi kò fọ́n kàkà sí nígbà náà ìwọ ìbá kúkú fi owó mi sí ilé ìfowópamọ́ tí èmi bá dé èmi ìbá lè gba owó mi pẹ̀lú èrè ó sì pàṣẹ kí a gba tálẹ́ǹtì náà lọ́wọ́ rẹ̀ kí a sì fún ọkùnrin tí ó ní tálẹ́ǹtì mẹ́wàá nítorí ẹnikẹ́ni tí ó bá ní ni a ó fún sí i yóò sì tún ní sí i lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n láti ọwọ́ ẹni tí kò ní ni a ó ti gba èyí tí ó ní nítorí ìdí èyí gbé aláìlérí ọmọ ọ̀dọ̀ jù ú sínú òkùnkùn lóde ibẹ̀ ni ẹkún ohun ìpayín keke yóò gbé wà. ṣùgbọ́n nígbà tí ọmọ ènìyàn yóò wá nínú ògo rẹ̀ pẹ̀lú gbogbo àwọn áńgẹ́lì rẹ̀ nígbà náà ni yóò jókòó lórí ìtẹ́ ògo ní ọ̀run gbogbo orílẹ̀-èdè ni a ó kójọ níwájú rẹ̀ òun yóò sì ya àwọn ènìyàn ayé sí ọ̀tọ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ṣe ya àgùntàn kúrò lára àwọn ewúrẹ́ òun yóò sì fi àgùntàn sí ọwọ́ ọ̀tún àti ewúrẹ́ sí ọwọ́ òsì nígbà náà ni ọba yóò wí fún àwọn tí ó wà lọ́wọ́ ọ̀tún pé ẹ wá ẹ̀yin tí bàbá mi ti bùkún fún ẹ jogún ìjọba tí a ti pèsè fún yín láti ìpilẹ̀ṣẹ̀ ayé nítorí ebi pa mí ẹ̀yin sì fún mi ní oúnjẹ òǹgbẹ gbẹ mí sì fún mi ní omi mo jẹ́ àlejò ẹ̀yin sì pè mí sínú ilé yín mo wà ní ìhòhò ẹ̀yin sì daṣọ bò mí nígbà tí mo ṣe àìsàn ẹ ṣe ìtọ́jú mi àti ìgbà tí mo wà ní ọgbà ẹ̀wọ̀n ẹ̀yin bẹ̀ mí wò nígbà náà ni àwọn olódodo yóò fèsì pé ah, olúwa nígbà wo ni àwa rí ọ tí ebi ń pa ọ́ tí a sì fún ọ ní oúnjẹ tàbí tí òǹgbẹ ń gbẹ ọ́ tí a sì fún ọ ní ohun mímu tàbí tí o jẹ́ àlejò tí a gbà ọ́ sínú ilé wa tàbí tí o wà ní ìhòòhò tí a sì daṣọ bò ọ́ nígbà wo ni a tilẹ̀ rí i tí o ṣe àìsàn tàbí tí o wà ní ọgbà ẹ̀wọ̀n tí a bẹ̀ ọ́ wò ọba náà yóò sì dáhùn yóò sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín pé níwọ̀n ìgbà tí ẹ̀yin ṣe nǹkan wọ̀nyí fún àwọn arákùnrin mi yìí tí ó kéré jùlọ ẹ̀ ń ṣe wọ́n fún mi ni nígbà náà ni yóò sọ fún àwọn tí ọwọ́ òsì pé ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin ẹni ègún sínú iná ẹ̀ nípẹ̀kun tí a ti tọ́jú fún èṣù àti àwọn áńgẹ́lì rẹ̀ nítorí tí ebi pa mí ẹ̀yin kò tilẹ̀ bọ́ mi òrùngbẹ gbẹ ẹ kò tilẹ̀ fún mi ní omi láti mu mo jẹ́ àlejò ẹ̀yin kò tilẹ̀ gbà mí sílé mo wà ní ìhòhò ẹ̀yin kò fi aṣọ bò mí mo ṣàìsàn mo sì wà lọ́gbà ẹ̀wọ̀n ẹ̀yin kò bẹ̀ mí wò nígbà náà àwọn pẹ̀lú yóò dáhùn pé olúwa nígbà wo ni àwa rí ọ tí ebi ń pa ọ́ tàbí tí òǹgbẹ ń gbẹ ọ́ tàbí tí o ṣàìsàn tàbí tí o wà lọ́gbà ẹ̀wọ̀n tí a kò sì ràn ọ́ lọ́wọ́ nígbà náà òun yóò dáhùn pé lóòótọ́ ni mo wí fún yín pé nígbà tí ẹ̀yin ti kọ̀ láti ran ọ̀kan nínú àwọn tí ó kéré jù lọ́wọ́ nínú arákùnrin mi ẹ̀yin ti kọ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún mi ni nígbà náà wọn yóò sì kọjá lọ sínú ìyà àìnípẹ̀kun ṣùgbọ́n àwọn olódodo yóò lọ sí ìyè àìnípẹ̀kun.